ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa wàlẹ̀ ìbádàtì wàlẹ̀ ìbádàtì alhajj ṣàrìtọ́ ṣàrìtọ́ sihati hajj gbogbo àtàwọn afẹ́ lọ sí hajj lẹ́yìn ìgbà tá a ti jẹ́ mùsùlùmí tá a ti bàlágà tá a ti lálàáfíà tá a lágbára pẹ̀lú owó tọ́nà dáa májẹ̀mú méjì tó yẹ ká dì mú tíṣẹ́ wa fi nítẹ̀wọ́gbà fúnṣẹ́ hajj òun náà ni al bá a bá lọ hajj ká lọ nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì wal-mutaba'a ájì tá a bá ṣe káwádìí bò lànà bí ṣe ṣe hajj mọ́jẹ̀mú méjèèjì yìí bọ́kàn bá ti bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn bá lọ mọ́kà èèyàn ṣeré lọ́nu ọlọ́run nígbà lọ́wọ́ yẹn wal-ikhlas fil hajj ẹ̀ àfọ̀mọ́ṣẹ́ táǹpì ní sincerity ká lọ mọ́kà nítorí ọlọ́run wa an yaqsuda al-hajju wal-hajjatu wajha Allahi ta'ala ẹni tó bá jà láàjì àbá làájà tàbá fẹ́ lọ Mẹ́kà ntọ́lọ́hún fi gba ájì wa alákọ̀ọ́kọ́ ni pé ká lọ nítorí ọlọ́hun kọjá pé bó o ṣe wá mọ́ṣáláṣí nítorí ọlọ́hun pọ̀ ń bọ̀ wá kírun tó ń gba Ramadan nítorí ọlọ́hun tó ń yọ sàká nítorí ọlọ́hun bọ́ọ̀ bá lọ hajj náà ó nítorí ọlọ́hun nítorí ẹ̀sìn lòun náà ọlọ́hun bá ní wa atimmul hajja wal umrata lillah ẹ lè ṣiṣẹ́ hajj fún mi ọlọ́hun kẹ́ ẹ̀ ṣiṣẹ́ ń pérépéré wal umra ẹ̀sìn umra náà lillah nítorí ọlọ́run gbogbo ẹni tí máa ń láníyàn pé òun lọ Mọ́kà tá a tú ẹ̀mí rẹ̀ tí èsì pé àníyàn ìjọsìn ni mọ́yá ń lọ Mọ́kà nítorí káwọn yẹn lè mọ̀ pé òun náà ti lọ Mọ́kà àwọn lẹ́rìí tẹ́rì àwọn sáyìn sáyìn pé wọ́n ti darí Mọ́kà nítorí àwọn èèyàn ipe kí lè ba ọmọ pò òun náà lálàájì látijọ́ ìyálé òun ti lọ òun náà ń sáré ẹ̀ kóun náà lọ kóun wọn sọ fún pé àwọn náà gàràfà kóun lè ba máa fàlájì sínú orúkọ tèmi náà torí àwọn alájì àwọn tó bá jẹ alájì alájì wọn máa ń lápọnlé láwùjọ àbí ká lọ nítorí pé wọn náà má ká da pọ bàbá débẹ̀ èsì ojú ọ̀nà da àmọ́ mú mi àmọ́ jẹ nǹkan dáadáa àbí torí pé mo fẹ́ mọ̀lú lọ tourism wípé àti ah, lọ London àti lamẹ́ríkà ó yẹ dé mọ́kànnà bọ́ọ̀bà lọ fún ipò ọ̀fẹ́ lè maka ọ̀fẹ́ wojú títì ibẹ̀ àti náà bẹ̀ ọ̀ wá síkò mí lọ ni kèye se pé àsìkò hajj ló fi a ń lọ maka àmọ́ lọ nítorí ọlọ́run ni tó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kan tí wọ́n bá gbé wọn ní airport bóyá wọ́n ní delay bóyá plane delay wọn àbí wọ́n ní iṣu nínú àwọn nǹkan tí ń lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn fẹ́ padà lé wọ́n lọ́tún lálẹ́ lọ padà àti wálé òwà nira yóò onítọ̀hún sí nítorí àwọn èèyàn ní fi ń lọ Mọ́kà ni àbí ń lọ Mọ́kà eh, torí àwọn àtúrí ọlọ́run ọba Allah hajj yìí àtún àníyàn wa ṣe ká tó jáde lé nítorí tọ́lọ́run ọba ni a nílò hajj nítorí fáàrí ipe àwa náà dà láàjì ẹ mọ̀ ra àwọn èèyàn tí wọ́n máa béèrè pé àá ṣe ẹ̀yin náà sì lọ Mọ́kà ara mi pẹ́ lọ Mọ́kà lára yín kò nídìí kó rí nítorí pé kì í ṣe torí rẹ nítorí Allah ni ẹ̀yin ọmọ má lọ Mákà nítorí nǹkan kan àfi kó jẹ́ nítorí ìjọsìn ẹlẹ́ẹ̀kejì májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́wọ́n fi gba hajj rẹ̀ ash-shartu thani al-iqtida'u bir-rasul báà nàbí ti ṣe hajj gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kò ṣe tiẹ̀ náà nítorí pé hajj ríṣiríṣi ló wà ní Mákà àwọn àfẹ́ ríṣiríṣi náà wọ́n sì ń kó yín lọ ẹ̀rọ àfọ̀n wákà wákà ni wọ́n máa dá sáá tẹ́ fi parí iṣẹ́ ni wọ́n máa sọ fún yín pé bẹ́ẹ̀ bá sún mi ná kò sẹ́sẹ̀ ń bẹ̀ sún náà wọ́n pè é nígbà téèyàn wá ní òun ọ̀yọ́ súnà kúrò nínú hajj ẹ dákun kí ló dúkù jama ẹ̀yin tẹ́ bá lọ hajj ẹ̀ máa dìídì bẹ́ẹ̀ lọ ní pé kọ́lọ́mọ́jẹ ha sọ́wọ́ àwọn fèsù tí wọ́n máa pe ọ̀ranyàn fún yín ní mustahabu tí wọ́n máa pe mustahabu fún yín lọ́ranyàn hajj tẹ́ ṣe yìí yóò níbàámu pẹ̀lú bá anábì ṣe ṣe bẹ́ẹ̀ bá ṣe hajj tara tiẹ̀ tí ọ̀lọ́bi tó yẹ kó lọ tí ò ṣe tó kó ṣe àwọn àǹfààní ọkàn lè ṣeré lọ ni o anábì wa muhammad sallallahu alayhi wa sallam nígbà anabi parí hajj hajj ẹyọ kan náà la anabi ṣe láyé anabi ò ṣe hajj méjì ẹyọ kan péré náà nígbà tá anabi wá parí hajj yẹn anabi ní gbogbo ẹ̀yin èrò khudhu anni manasikakum sẹ́ẹ̀rí bí mo ṣe ṣe hajj tèmi yìí bẹ́ẹ̀ ni kẹ́ ẹ o ẹni bá lọ lè ṣe mí yàtọ̀ sí ti anabi sàlọ̀ sàlọ̀ ò ṣe yàtọ̀ sí ti anabi ṣe àwọn àlùfáà ni ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ tọ́lọ́run ti sọ pé kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni tẹ́ bá nífẹ̀ẹ́ ọlọ́run tẹ́ fẹ́ ṣẹ̀sìn kan èmi Muhammad ni wọ́n ní kẹ́ ẹ máa tẹ̀lé anábì ni ó wa.